rẹ̀ sílẹ̀. yes. tí ó sì gbé òmíràn ní ìyàwó. ó ṣe panṣágà. dúró ẹni tó bá kọ aya rẹ̀ sílẹ̀ tó gbé mi níyàwó ó ṣe panṣágà dúró síbẹ̀ yẹn lọ sínú ìwé deuteronomy níbi jésù jésù ló sọ̀rọ̀ nílàbí ok now lọ sí deuteronomy twenty four. kí ni verse one wí. bí ọkùnrin kan bá fẹ́ obìnrin kan. bí ọkùnrin kan bá wá fẹ́ obìnrin kan. tó sì gbé níyàwó. tó wá gbé níyàwó. yóò sì ṣe. bí obìnrin náà kò bá rí ojú rere ní ojú ọkùnrin náà. bí ò bá láìkí obìnrin ẹ mọ bóyá ìdí ẹ ti ṣe rògbòdò bóyá ti gùn jù ti fẹ̀ jù ti sara fẹ̀fẹ̀fẹ̀ jù bóyá ìdí ẹ ti tóbi jù ká nítorí tó rí ohun àléébù kan ní lára rẹ̀. torí pé ó rí pé bóyá ẹsẹ̀ obìnrin yẹn padà wọ́ tàbí àgọ́ ẹ̀ ti gun ká. jẹ́ kí ó kọ ìwé ìkọsílẹ̀ fún obìnrin ti sọ pé kó kọ ìwé ẹ̀kọ́ sílẹ̀ fún obìnrin náà ká ó sì lè lọ́wọ́ kó lè jáde kí ni New Testament wí. ẹnikẹ́ni tó bá kọ aya rẹ̀ sílẹ̀ ká sì gbé òmíràn ní ìyàwó kàwé ẹ tọ́ra yín ni. kí bá léyàwó mi dànù bíbélì gbè mí lẹ́yìn tí mi bá léyàwó mi dànù bíbélì back mi up èwo la fẹ́ ṣe.